so nǹkan kan ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ẹ̀yin èèyàn mi ẹ máa sọ̀rọ̀ lọ but ìgbà tí wọ́n ń béè lọ́wọ́ àdúrà wọ́n ládùúrà sọ wípé tán bá tiẹ̀ ní pé talent tó pẹ̀ ẹgbẹ́ wọn ló sọ pé prime boy ni ah, ah. but tó sọ wípé n tó ṣẹlẹ̀ kọ́ ló nídìí wọn ìjà míì ṣẹlẹ̀ nílé wọn ló sọ pé yes ah báwo ló ṣe wá fẹ́ jẹ́ so confusion ti wà wípé sọ pé nǹkan tí Wùmí sọ fún òun yẹn tí Wùmí sọ òun ló jẹ́ kó sọ̀rọ̀ yẹn pé òun gan sọ kọ́tọ̀ bí ẹni tí ò bá lásìkò ó dẹ̀ sọ wípé ẹ̀gbọ́n òun ní mẹ́ta mo tiẹ̀ dúpẹ́ lórí ìyẹn pé tó bá yẹ pé wá lọ báàkì ẹ̀ wípé ẹgbẹ́ ẹ ní mental problem lórí a jẹ́ pé common sense ẹ ti lò nìyẹn o ṣùgbọ́n lẹ́gbọ̀n ò ní nǹkan kan lórí kò sí tó ṣe ẹ̀gbọ́n àtidúpẹ́ lórí yẹn pé wọ́n clear Wùmí off wọ́n dẹ̀ clear Naira Marley náà tí wọ́n sọ wípé ọmọ yẹn ní skánsán lórí àti ẹ̀gbọ́n Wùmí ó yẹ kán arrest Kàrámọ̀ níbikíbi tí Kàrámọ̀ bá wà. because Kàrámọ̀ was lying Karamo ṣe máa sọ wípé note ẹ dákun ṣe ń gbọ́ mi ṣé mo wà ń bẹ̀ mo wà ń bẹ̀ àbí nẹ́tíwọ́ọ̀kì ti àbọ́nú ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó ló máa ti bẹ̀rẹ̀ iṣẹ́ bí wọn là ah. máa rí nǹkan ṣe ṣé ń gbọ́ wa ṣé ń gbọ́ mi. dákun ẹ jẹ́ kí n refresh kínní kò tiẹ̀ wá yé mi mọ́ báyìí hello àgbẹ̀ ní kọ́kọ́ mọ́ omi ìgbọ́ ẹ̀ ní kọ́kọ́ mọ́ ṣé ń gbọ́ mi ṣá. mo ń gbọ́ mo ń gbọ́ mà ẹ pé ètò. ó yá kẹ́lómi máa sọ̀rọ̀ lọ kémi fi kúrò ẹlòmíì máa sọ̀rọ̀ lọ mi ìmọ̀ tó ṣẹlẹ̀ tí kinní yẹn kàn sí rádaràda. ẹlòmíì kó máa sọ̀rọ̀ I don't know what is going on ni o èmi ò mọ tó ń ṣẹlẹ̀ ni o mi ò mọ tó ń ṣẹlẹ̀ o wọ́n ní kò sí sáǹdì ẹ gbọ́ ṣé kò sí sáǹdì báyìí kí ló ṣẹlẹ̀ eléyìí mọ̀ wá tó wá lẹ́tí kẹ̀kẹ́ o mo dẹ̀ ń ṣáàjì fóònù mi mo ń ṣáàjì fóònù mi ìbá ní ká lo mo ń ṣáàjì fóònù wọ́n ní kò Si, ṣé ń gbọ́ wa hello hello ṣé mo wà ń bẹ̀ wọ́n láwọn ò gbọ́ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ náà. hello. but àwọn èèyàn sọ pé àwọn ò gbọ́ wa náà only there is no sand. ṣé lóòótọ́.

we don't know what is going on to fi ń ṣe rándàndàn rádaràdà ban hello ẹ sọ̀rọ̀ ìyá ó dà ìyá ẹ máa sọ̀rọ̀ yọ wọ́n network is bad ó yẹ ìyẹn sọ̀rọ̀. sẹ́yìn tẹ̀ wá bẹ́ẹ̀ náà lè sọ̀rọ̀ ní mi ìgbọ́ yín wọ́n no sand. ará àdúgbò ẹ̀gbà wá o wọ́n ti tọwọ́ bọ̀ wọ́n tún ti yọwọ́ bí o wọ́n ti dé o hello o. Ah, mo ń sọ̀rọ̀ ń bí. ó yẹ ẹ sọ̀rọ̀ wọ́n ní no sand báwo ni ò ṣe sí sáǹdì. ẹ sọ̀rọ̀. ẹ gbà wá o. wọ́n ní we can hear you o. why? why? Hello? sáà ní bọ́ọ̀tà báyìí kà wọlé we can only hear we can only hear you wọ́n lèmi nìkan làwọn ń gbọ́ hello. Hello, Mao. Hello? Ìgbà ọ̀ nẹ́tíwọ̀kì. Ọlọ́run abógun ìṣòro lórí nẹ́tíwọ̀kì yìí. yá náà ni torí pé ọ̀pá títí ọmọ yẹn lọ ní ọjọ́ sunday ọdún tó lọ ṣe ṣó tó lọ ní kòròdú yẹn nígbà tí wọn bá fi nǹkan dèèyàn mọ́lẹ̀ pé ká mú ọmọ yìí ṣe gbogbo ṣe tí wọn tí wọn plan yẹn ara plan wọn òun náà ni gbogbo ẹ. abẹ́rẹ́ tí wọ́n. ẹ̀dọ́ sẹ́ ń gbọ́ mi báyìí ẹ ní sùúrù náà sẹ́ ń gbọ́ mi báyìí ẹ̀yin tẹ́ wà níta sẹ́ ń gbọ́ mi mo ti log mo ti ń lo fóònù sẹ́ ń gbọ́ mi báyìí tẹ́ wà sẹ́ ń gbọ́ mi ẹ ti ń gbọ́ mi báyìí ẹ dákun ẹ jẹ́ kí oyin lọ sókè torí adley lèmi fi ń gbọ́ díẹ̀ díẹ̀ ń bíbà. à ń gbọ́ oyin náà o. ok sáwọn tó wà nílé ń gbọ́ wa sẹ́yìn ń gbọ́ wa sẹ́yìn ń gbọ́ gbogbo wa. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ok ó ẹ kọ̀ntínú.